إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف ألوم الله أترى الصلاة نبوة محمد صلى الله عليه وسلم أتما تسود إن شاء الله lórí ìdánilẹ́kọ̀ọ́ alátinú amdatul ahkam èyí tí al'imam abdulghani al-maqdisi rahimahullahu ta'ala takojo látinú ọ̀rọ̀ anábíwa muhammad sallallahu alaihi wasallam nípa alamari ẹ̀sìn wa èyí tí a ń gbéyàwó òun ni ọ̀rọ̀ nípa ọdẹ عن سالم بن عبد الله بن عمر عن أبيه رضي الله عنه قال أتدو سالم وما عبد الله وما عمر وما بايون سيوم أتي ببارك أني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول مبتي وجشي الله sallallahu alayhi wa sallam tó sọ wípé maniktana kelban illa kelba soidin aw mashiyatin فإنه ينقص من أجره كل يوم قراطان ẹni tí ó bá ń sin ajá yàtọ̀ sí ajá tá a fi ń dẹdẹ àbí ajá ta fi ń ṣọ́ àwọn nǹkan ọ̀sìn wa irú èèyàn bẹ́ẹ̀ yóò máa ṣàfẹ́kù níbi àwọn iṣẹ́ olóore tó bá ṣe òǹdíwọ̀n kìrọ́ọ̀tù méjì kí ni kìrọ́ọ̀tù eléyìí alọ́mọba subhanahu wa ta'ala ló mọ̀ bí ó ṣe tóbi sí si anabi muhammad sallallahu alayhi wa sallam ló mọ bí ó ṣe tóbi sí ṣùgbọ́n nǹkan tí ó rinlẹ̀ òun ni pé ìmọ̀ sin ajá yàtọ̀ fún ìtẹ́yàn sìn láti lè máa fi dẹ́dẹ́ àbí ìtẹ́yàn láti lè máa fi ṣọ́ nǹkan sìn wa. قال سالم salim sọ pé wọ́n ká na abu hurairata yaqul sábẹ́ mi inú àwọn sábẹ́ anábíwá muhammad sallallahu alayhi wa sallam tí a mọ̀ sí abu huraira wọ́n a máa sọ awu kẹ́lbà harfin àti ajátẹ́fín ṣọ́ọ̀kú anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ṣe àyàfi àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ajá tí a fi ń dẹdẹ ajá tí a fi ń ṣọ́ nǹkan ọ̀sìn àti ajá tá a fi ń ṣọ́ oko abu uya rajallahu anhu wọn ni wakana sọ ibà hars òun jẹ́ni tí olóko tó máa ń fi ajá ṣọ́ fẹlẹ́yìn sọ fún wa ìyà tí islam tó kọ sí ìmọ̀sìn ajá ìmọ̀sìn ajá ipe mo kàn láìkì kí n máa sin ajá eléyìí nǹkan tí ó bẹ́sùn mu ni ẹni tó bá ń sin ajá láì nídìí pàtàkì tẹ́sìn gbà wọlé irú èèyàn bẹ́ẹ̀ yóò máa ṣe àfẹ́kù ládàá ṣẹ́ rẹ̀ díẹ̀díẹ̀ kọ́nà subhanahu wa ta'ala mọ̀jẹ̀ká ṣe àṣedànù so ló fọ́ tó jẹ́ pé a mọ̀ gbọ́ tí wọ́n ní mùsùlùmí ò kì í sin ajá àfi tó bá ṣe yí pé ó fẹ́ fi dẹ́dẹ́ torí pé ọlọ́wọ́n bá ní mukallibina tu'allimunahunna mimma 'allamakumullah ọlọ́run ní àfitẹ́ bá mú ajá àbáwọn nǹkan tó jọ ajá nínú àwọn nǹkan tó máa fi dẹ́dẹ́ tẹ́ kọ́ wọn nínú mọ̀ tí ọlọ́wọ́n bá fi kọ́ yín fọkúlù mímọ amsakna aleikum wàdúkúrú sùmọ́láhi aleihi ní tí wọ́n bá mú fún yín tán pa fún yín ẹ̀jẹ̀ ẹ̀dárúkọ ọlọ́run ọba sí tó túmọ̀ sí pé a lè sin ajá ṣùgbọ́n fún pọ́pọ́sì wo pọ́pọ́sì pa afẹ́ fi dẹ́dẹ́ àbá afẹ́ fi máa ṣọ́ nǹkan oko wa àbá afẹ́ fi máa ṣọ́ nǹkan ọ̀sìn wa a lè ṣe eléyìí ká mú ajá kálá ń sin torí àwọn nǹkan wọ̀nyí ǹjẹ́ a tún lè sin ajá fún nǹkan míì tó ṣe ipò wà mọ́ important ju eléyìí lọ àwọn afáàmì wọn ní tó bá ṣe pé èèyàn ń bẹ níbi tó ṣe pé olè a àtáàkì rẹ̀ ṣùgbọ́n tí a bá fi ajá sọ eléyìí yóò lé wọn dànù so ìdáàbòbò ẹ̀mí àti property yẹn eléyìí náà lára nǹkan tá a lè lo ajá fún ni torí pé tẹ́sí bá lè gbà wá láàyè láti lo ajá láti lè fi ṣọ́ nǹkan oko tó ní ṣe pẹ̀lú property àbí ká fi ṣọ́ nǹkan ọ̀sìn tó ṣe pé property lòun náà so láti lè fi ṣọ́ ẹ̀mí tó jẹ́ mí èèyàn so eléyìí kò ní sí nǹkan tí ó burú ń bẹ́ ọláwàhálà eléyìí ni tí ó tẹ̀wọ̀n ìpè àlè lo ajá láti lè fi ṣọ́ ilé nígbà tó bá ṣe pé nídìí bá wà fún ṣùgbọ́n èmi kan láìkí kí n mọ sin ajá eléyìí ó kì í ṣe ìlànà àwọn mùsùlùmí ẹ̀rẹ́ lómiì èyí tí ó mọ̀ lu gbogbo owó rẹ̀ fún un gbogbo tó bá kójọ àfi sin ajá ni wọn àtàjọjọ máa yọkùn káàkiri àdúgbò yóò mọ bọ́ wọn oúnjẹ tí òun gan fúnra ò lè jẹ yóò mọ fún ajá jẹ inú rẹ̀ a máa dùn pé òun sin ajá irú èèyàn bẹ́ẹ̀ ó ń ṣàfẹ́kù n tó pọ̀ nínú àwọn iṣẹ́ olóore tó ń ṣe ọlọ́run ọba kí ó ṣàánú wa so principle gangan ni pé mùsùlùmí ó kì í sin ajá àyàfi fún ìdí kan nínú àwọn ìdí tí ẹ̀sìn gbà wọlé bóyá a fẹ́ fi dẹ́dẹ́ àbí a fẹ́ fi ṣọ́ oko àbí afẹ́ fi máa ṣọ́ nǹkan ọ̀sìn wa àbí àwọn nǹkan míì tó pàtàkì bẹ́ẹ̀ náà torí ẹ̀ ló fà tó fi jẹ́ pé tán pé police dog ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn afá mi náà fi ṣe abẹ́ yìí torí pé eléyìí náà wọ́n fi ń dẹdẹ àwọn tó ṣe wípé wọ́n jẹ́ ọ̀daràn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sòun náà ń ṣiṣẹ́ lára àwọn iṣẹ́ tó gbà pé a lè fi ajá ṣe náà ajá gẹ́gẹ́ bí nǹkan tá a sọ fún wa ẹgbẹ́ ni anabuwa muhammad sallallahu alaihi wasallam oní idha walagha alkalbu fi inayi ahadikum falyaghsilu sab'a marratin wúlà ọ̀nà bìtọ̀rọ̀ tájà bá ti bọ igbẹ́ nìkan yín kó fọ lẹ́ẹ̀mejì kó fi yẹpẹ̀ kún fífọ rẹ̀ torí pé kí ni ẹ̀gbin ni níyì tí ó tẹ̀wọ̀n nínú ọ̀rọ̀ àwọn afẹ́sì torí pé anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ní ọgbọ̀ wa mi ó ní tọ̀húrù iná àdíkùn ìdá wàlàgà fi ìkẹlbù ayé sílẹ̀ òun sábà amẹ́rọ̀tì ó làwọn nàbì tọrọ in tí ó sọ abọ́ àbí ike ẹnìkan kan yín tájábá tẹnubọ̀ tí ó sọ di nǹkan tó mọ́ òun náà ni kó fọ lẹ́ẹ̀mejì kí ẹ̀pẹ̀ kó máa bẹ nínú àwọn kan àwọn ntí ìfọ̀ so eléyìí sọ fún wa ìpè ajẹ́ ò ṣe nǹkan tí a máa gbé sí ilé a dẹ̀ gbọ́dọ̀ máa lo àyàfi fún àwọn nǹkan tí ẹ̀sìn yọ̀ǹda fún wa bí a fẹ́ fi dẹ́dẹ́ àbá fẹ́ lò ó fún àwọn nǹkan tí ẹ̀sìn tí ó gbà wọlé bákan náà ajá ilé tó bá wà àwọn màláìka aláàánú wọn wọ̀rú lébẹ́ anabuwa muhammad sallallahu alayhi wa sallam njọ kan ń retí jibril alayhi salatu salam màláìka jibril ò wá wá anabi sallallahu alayhi wa sallam banújẹ́ njọ́ yẹn so ó wá bọ́ta ó wá rí alayhi salatu salam ó wá ń sọ fún wípé ntí òde kó òun ni pé ajá ń bẹ sanabiwa muhammad sallallahu alaihi wa sallam owó ni olè para orí ọmọ ajá ń bẹ́ so ní kí wọ́n lè e jáde so wá sọ fún wípé iná lánàt kòlùbẹ́ìtàn fi ìkẹl wọlá sọ̀rọ̀ àwọn màláìka à ń wọlé tí ajá tó bá wà ń bẹ́ àbí àwòrán nǹkan ẹlẹ́nu so ló jẹ́ pé àwọn afá wọn sábà máa kìlọ̀ fún wa bíi kamala ń gbé ire àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ ń gbé sínú ilé wa eléyìí nǹkan tí ó da ni torí pé ẹbọ àkọ́kọ́ tó kọ́ ṣẹlẹ̀ lórí ilẹ̀ ibi tó ti bẹ̀rẹ̀ ní àwọn èèyàn nábi inú alayhi salatu wasalam ìgbà tí ṣe tó ń fẹ́ mú wọn ibi tó gbà mú wọn òun náà ni ibi ìmọ̀ gbé èrè àwọn èèyàn wọn ìmọ̀ gbé sílé. Si ìmọ̀ gbẹ́ èrè àwọn èèyàn wọn tí wọ́n jẹ́ àwọn bàbá wọn ibi tí ṣètò ń gbà mú wọn nìyẹn àwọn tí wọ́n sọ wípé wọ́n kọ́lù látàdàrú na alì àtẹ́kùn wọ́n látàdàrú na wọ́dàn wọ́n lásùá wọ́n láyàwó sọ yàrúkọ wọn násọ̀rọ̀ àwọn tá a dárúkọ wọn yìí ẹni rí ni wọ́n ṣùgbọ́n gbà tí wọ́n jáde láyé ṣètọ́nù ó fi sí ọkàn àwọn ọmọ wọn ní orúkọ wípé ẹ má gbàgbé àwọn bàbá yín ẹ ṣe kankan tẹ́ fi máa rántí wọn àwọn náà wá gbé ère wọn kalẹ̀ láti lè máa rántí àwọn bàbá wọn generation tó gbé ère generation mi ò wá àfi kó ṣe wípé wọ́n ti di ẹni tó ń bọ ère wọn yẹn bó ṣe di pé ẹbọ bẹ̀rẹ̀ lórí ilẹ̀ nìyẹn eléyìí dẹ́ni kò ń ṣe nǹkan tó ṣe wípé ó ti kúrò lórí ilẹ̀ ó sì ń bẹ lórí ilẹ̀ náà èèyàn kó kunú àwọn ẹni tó lórúkọ wọn á ní ẹjẹ ká immortalize ẹ wọn ó gbẹ èrè rẹ sí oríta kan àbí wọn á gbẹ òye rẹ sí kinní kan square tó ṣe yí pé àwọn èèyàn ó mọ ọ lọ wò látàrí eléyìí lómi tí ó mọ àti sin object dẹ̀ ní nǹkan tó easy púpọ̀ ní kọ́lọ́n ọba kó ṣàánú wa ẹlòmíì yóò gbé ti bàbá rẹ̀ yóò gbé kọ́lé ni yóò ní bàbá àwọn nìyẹn so ó lè jẹ́ pé kékeré ni òun gbé kọ́lé tẹ́lẹ̀ àwọn ọmọ bá wo pé tí bàbá wa gbé kalẹ̀ yìí nìyí ó yẹ kí àwa tún lè enlarge ẹ̀ wọ́n bá sọ ọ́ di nǹkan tí ó jẹ́ full size ni tẹ̀ pé tẹ́ ẹ bá ń wo ẹ̀rọ bí bàbá yẹn gan ló dúró ń bẹ́ẹ̀ gbogbo ọ̀nà tí ṣèitán ti máa fi jẹ́ kí a sin nǹkan mí yàtọ̀ sí ọlọ́run ọba subhanahu wa ta'ala òun lélẹ́yìí ọlọ́run ọba kí ó ṣàánú wa torí islam gbogbo àwọn nǹkan tó bá lè lídì sí ẹbọ àbí nǹkan tó lè lídì sí ìṣe ọlọ́run àmọ́ blọọkù ẹ̀ so ni wọ́n mọ̀ sọ pé kúlù máa yọ adì ilẹ̀ haram ní fọwọ́ haram gbogbo nǹkan tó ṣe pé yóò bá lídi wa lọ síbi nǹkan haramu haramu ni gbogbo tí ó bá lídi wa lọ síbi nǹkan tí ọlọ́wọ́n bá ṣe léèwọ̀ ṣíṣe nǹkan yẹn gan fún rẹ̀ náà yóò mọ̀ jẹ́ kí ni yóò mọ̀ jẹ́ haramu torí wípé islam ẹ̀sìn tó ṣe pé ó wá kọ́ wa ní ìmọ̀lọ́run lọ́kàn ni bákan náà ìtẹ̀lé àṣẹ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala lójú pé tá a bá wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì islam wa ni kóbìnrin lápèjúwe kó múra dáadáa kó bo gbogbo rẹ̀ ní torí pé tó bá ṣí òò rẹ̀ lẹ̀ eléyìí lè kọlù fún káwọn èèyàn rèpù ẹ̀ bí èèyàn kan nínú àwọn ọmọ skul wọn náà rèpù lẹ́kítọ́rà kan wá sọ pé wọ́n gan fúnra ẹ̀ nìyí oní ẹ̀yìn yẹn wá mi ló bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan míì tó lè lídìí sí haram islam wa ní ọkùnrin ò mọ gbọ́dọ̀ máa bẹ nínú yàrá kan náà pẹ̀lú obìnrin tí ò lẹ́tọ̀ọ́ àti máa bẹ pẹ̀lú torí pé n tó lè lídì sí òun ni káwọn méjì kan ṣàṣemáṣe ń bẹ so anabuwa muhammad sallallahu alaihi wa sallam oníláyà kúlúwọ́n náà rajulun bí ìmọ̀ràtí ńlá kánà sàlìsáwọ́ mọ́ṣọ́ ìtọ́ ọkùnrin kò ní máa bẹ pẹ̀lú obìnrin tí ó kì í ṣe ẹlẹ́tọ̀ rẹ̀ tí ó ń ṣe ẹni tó ṣe ipò jẹ́ bí àbúrò rẹ̀ abẹ́gbọ́n rẹ̀ tó ṣe pọ́n lè máa bẹ papọ̀ ni àfi kó ṣe pé ẹni kẹta wọn ṣọ ìtàn ni islam ṣe kí ni ó ó fagilé yẹn náà gbogbo nǹkan tí ó bá lead lọ síbi nǹkan haram islam wọn agbégilé ipe ẹ̀ mọ́ ṣe léyìí torí kí wọ́n bá lead lọ síbi nǹkan yìí so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn àpèjúwe so ló jẹ́ pé ajá kò ń ṣe nǹkan tí a máa ń sìn àyàfi fún àwọn ìdí tí adarúkọ wọ̀nyí bákan náà ẹni tó bá ń sin ajá ládàá rẹ̀ yóò máa lùzì òǹdíwọ̀n tó ṣe pé ọlọ́run bá subhanahu wa ta'ala mọ bó ṣe tó nínú iṣẹ́ tó ń ṣe lójoojúmọ́ bákan náà ẹni tí ó bá ń sin ajá àwọn mọ̀láìkà ti máa tọrọ àdúrà fún yàn tí máa ṣàmì lórí àdúrà tí yẹn bá ṣe ìròyìn ẹ̀bẹ́ yóò ṣàfẹ́kù wọn nínú ilé rẹ̀ ní ìpasẹ̀ pé ó ti fi ajá òfin tì wọ́n kúrò ṣùgbọ́n àwọn màláìka tí wọ́n ń kọ iṣẹ́ wa iṣẹ́ dáadáa iṣẹ́ iṣẹ́ aburú wa àwọn ó máa kọ́ ní titi wọn torí pé àwọn yẹn ni wọ́n fi wálẹ̀ nígbà kọ̀ọ̀kan kò síbi tá tó ṣe gbé àwọn wà pẹ̀lú wa ma yalfidhu min qawlin illa ladayhi raqibun atid ọmọ ènìyàn ní sọ gbólóhùn kan àti kó ṣe pé màláìka tó ń kọ́ṣẹ́ rẹ̀ tó ń wò ó wà pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n àwọn màláìka tí ó máa ṣàánú wa tí máa ṣàdúrà fún wa àwọn màláìka yìí ìmọ̀ mú ajá àbí ìmọ̀ gbé àwọn nǹkan àwòrán ẹlẹ́mìí ìmọ̀ gbé sílé ilé lára nǹkan tí ó mọ̀ ń jẹ́ kí wọ́n yẹra fún wa ni kọ́lọ́rọ̀ subhanahu wa ta'ala kí ó ṣàánú wa bákan náà lára nǹkan tá a tún padà tá a tún máa fi kún láti lè fi ra létí òun náà ni pé à ń ra ajá a kì ń ra ajá a dẹ̀ kì ń ta ajá náà a lè fi ajá ká fi dẹdẹ ṣùgbọ́n bó o la ṣe ṣe so ìpìlẹ̀ ni pé àgbọ̀rọ̀ ọ̀rọ̀ ajá ni ṣùgbọ́n tí ó fi ajá dẹdẹ àbúfẹ́ lò fún kan náà àwọn nǹkan tí ẹ̀sìn gba aláyè ṣó lè rà nítorí ẹ̀ eléyìí ọ̀gọ̀rọ̀ àwọn àfáà ní kò lè ra tó bá rẹni tí á bùn ó lè gbà ṣùgbọ́n kó fowó ẹ̀ ra ọ̀gọ̀rọ̀ ní pé kò lè ra torí gbólóhùn anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam tó ṣe pé náà an thamani kelbi wasannawo òjíṣẹ́ ọlọ́run ọba ó kọ̀ fún wa ká máa gba prize lórí ajá bákan náà ọ̀sìn náà àti olóńgbò àti olóńgbò ṣùgbọ́n nínú àwọn àfẹ́sìn tán ní tí ẹ̀sìn bá fi lè aláwọ̀ wa láti lò táwa rẹ́ni tí ó fún wa àfi kára èyí ni ó jẹ́ necessity láti ra torí pé ààrẹ ni tí ó fún wa lọ́fẹ̀ẹ́ bí ẹni tó ṣe pé ó ẹ̀jẹ̀ ni sòkò arẹni tí ó donate ẹ̀jẹ̀ fún un lọ́fẹ̀ẹ́ àfẹni tí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ fún ṣé yóò ra àbí ó lè ra so èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afa tapara conclude sí òun ni pé ó lè ra ẹni tó gbowó rẹ̀ òun ló lẹ́sẹ̀ so the same thing náà wọ́n lè sọ ń pa tajá ẹni tó tajá ló ní ẹ̀ṣẹ̀ ẹni tó rà á nítorí pé òun fẹ́ lò fún nǹkan tí ẹ̀sìn gba aláyè láti lò fún òun ò lẹ́ṣẹ̀ sọ àwọn nǹkan báyìí wọ́n ń bẹ nínú ẹ̀sìn tó ṣe wípé ìdájọ́ rẹ̀ yóò jẹ́ àwọn cases tó ṣe wípé wà exceptional bí ẹni tó ṣe wípé lápèjì ó ní ẹ̀tọ́ kan tó yẹ kó gbà níbì kan bí alọ́dọ̀ ìjọba ni ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ ẹni tó ń bẹ ní ipò ibi tó yẹ kó ti gbẹ̀tọ́ yẹn tí ò bá bíráìbù wọn wọn ní fún ní ẹ̀tọ́ rẹ̀ islam dẹ̀ ṣe léèwọ̀ fún wa ká bíráìbù àwọn èèyàn islam ṣe léèwọ̀ fún wa ká gba bíráìbù anabuwa muhammad sallallahu alaihi wa sallam láàrin anabi sallallahu alaihi wa sallam arọ́ṣí wẹ́lmùrtẹ̀ṣíà ó ṣẹ́bi anabi sallallahu alaihi wa sallam ṣẹ́bi lé gbogbo ẹni tó bá máa ń yẹn àti gbogbo ẹni tó ń gba bíráìbù ẹ̀kọ́ ká ní pé nǹkan tá ń lò wa yìí ni wàlá ìlú ò bá ti da tipẹ́tipẹ́ ṣùgbọ́n tó bá lu wa yìí jẹ́ òun náà ni bribe kí èèyàn fẹ́ bribe yẹn then tẹ́lómi gama demand fún bribe ordinarily wọ́n gbẹ̀ síṣẹ́ wọ́n sanwó iṣẹ́ fún ẹ then o tún wọ́n náà ti gba bribe anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ṣẹ́bi lé gbẹ̀yìn tó wá ń ṣe wàlmọ́rù ẹni tó ń fún rẹ̀ ń bíráìbù yẹn àti alimọ̀tẹ́ṣìyà ẹni tó ń gan fún rẹ̀ ń gba bíráìbù ṣùgbọ́n kéèsì kan ni pé ẹ̀tọ́ mi ń bẹ lọ́wọ́ ẹni èyí rè òun ló wà ní ipò ẹni tí ó di chaajì kìíní ẹ̀ tí n bá dẹ̀ bíráìbù ẹ̀ mi lè rí nǹkan ìgbà tí n bá dẹ̀ sórí kunkun nìyí kò síbi tí mo lè gbé lọ gbogbo lọ sọ́dọ̀ ọlọ́pàá tùgé fọ́ọ̀ ni so àfi kó o ṣe nǹkan yẹn ní ó mú ẹrẹ tó ẹ gbà èrò kéésì yẹn bóòlù àṣẹ sọ ọ̀gọ̀rọ̀ àwọn afẹ́sìn wọn wo eléyìí náà wọn lẹni tó bíráìbù láti gba ẹ̀tọ́ rẹ̀ kọ́lé ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n ẹni tó gba bíráìbù yẹn òun lẹ́lẹ́ṣẹ̀ torí pé ẹni tó bíráìbù láti gba ẹ̀tọ́ ẹ̀ kò ní alternative míì tó lè ṣe àfi fún ẹnìyẹn ní nǹkan so ẹni tó gbá yẹn ẹlẹ́ṣẹ̀ ni lára nǹkan táwọn àfẹ́sìn tó fi ń ṣàlàyé léyìí anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam tó bá ń fún àwọn èèyàn ní nǹkan bíi zaka ẹlòmíì ò wà kò kọ́lifáì láti gba zaka yẹn òṣìṣẹ́ ọlọ́run muhammad sallallahu alaihi wa sallam àwa sọ fún wọn ìpè ìgbà mi ẹlòmíì ti ń bá fún ní nǹkan mo fún iná mo gbélé lọ́wọ́ iná mo gbélé lọ́wọ́ torí pé kí ni kò kọ́lifáì gba nǹkan yẹn àwọn ọmọ bèèrè lọ́wọ́ anẹ́bí sọ̀rọ̀ lásán pé òjíṣẹ́ ọlọ́wọ́ ọba oníná ló gbé lé wọn lọ́wọ́ nì ó rẹ̀ ń fún wọn ó nítorí pé kí ni ní tí mo fi ń fún wọn ò ní pé iná bá alayé bókun ọlọ́ọ̀ni ìgbọ̀rọ̀ ṣàánú zakai kì í fún àwọn èèyàn ni mi gbọ́dọ̀ kíìpù ẹ̀ wọ̀yà báwọn ilá yẹ sálù ni àwọn èèyàn ní wọn àyè wá bá mi àti ṣe wáàsí ṣe wáàsí ẹni tí ò bá lẹ́tọ̀ sí kinní ìkú gbọ́dọ̀ wá gbà ẹlòmíì látara ojú kòkòrò àìnítẹlọ́rùn nǹkan tí ò qualify fún yóò wá gbà ẹlòmíì á ní alájí ìjọba bẹ́ẹ̀ yọ zaka yín ẹ̀yẹ gbàgbé mi o bẹ́ẹ̀ ni zaka kò qualify fún torí pé kí ni ó ní nǹkan tó tó lọ́wọ́ ṣùgbọ́n ojú kòkòrò ni sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ tó bá gba zaka tí ò qualify fún iná ni tó gbà so bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe wípé ó ń béèrè fún bribe tó ń béèrè fún bribe iná ló ń gan fún rẹ̀ ń gbà ẹni tó ṣe pé òun náà willingly ó ń fún yàn bribe kẹni tí ó béèrè fún bribe gan tó béèrè òun gan fún rẹ̀ ti nà á sí àwọn méjèèjì ẹni ìpè ni wọ́n níwájú ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ẹni ìgbéjìnà sí àánú ọlọ́wọ́n ọba òun ìkíní kejì wọn gẹ́gẹ́ bí tí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ti sọ ṣùgbọ́n situation téyìn ò bá rí bí lọ ẹ̀tọ́ yàn tó ń bẹ lọ́wọ́ ẹnìkan olóhùn ò ní fún yàn àfi kó gba nǹkan téyàn bá fún nígbà yẹn òun ló ní ẹ̀ṣẹ̀ èyàn ò lẹ́ṣẹ̀ ṣùgbọ́n kéèyàn náà yọnu sí láti fún kó tó béèrè gan yàn gan ti ń na sí eléyìí àtẹni tó gbà àtẹni tí wọ́n fún àwọn méjì ni wọ́n jọ ní ẹ̀ṣẹ̀ arafi bin khadij láti ọ̀dọ̀ rafi ọmọ khadij rọ́jẹ́ allah anhu kan oníkùnà ma rasulillah isallallahu asalam bidon xulayfa min tihama à ń bẹ pẹ̀lú òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní àyíká tó ń pè ní dun xulayfa ní ìlú tihama fa asọ́bam náà sa jùrùn ibi gbá àwọn èèyàn mú fa asọ́bù ibilan wa ghanaman lára àwọn nǹkan tí wọ́n rí ní èrè ogun òun náà ni rankomi àti ẹran àgbò wakana nabiyu sallallahu alayhi wa sallam fi ukhrayati alqawm òdíṣẹ́ ọlọ́wọ́ bá òun bọ̀ wá lẹ́yìn tiẹ̀ fa'ajilu fadabahu wọ̀nà sọ́bùlùkùdù ìgbà tí ebi gbà àwọn èèyàn mú wọ́n kan ju wọ́n zọ́bàáhù wọ́n du àwọn ẹran wọ̀nyí wọ̀nà sọ́bùlùkùdù wọ́n gbé kókò kaná fàámàrà nàbí sọlọ́láhù àlẹ́yìn wasallam bilkuduri fún okfiat òjíṣẹ́ ọlọ́mọba oníkan àwọn kòkò yẹn bulẹ̀ pẹ̀lú gbogbo ẹran tán kó sínú ẹ̀ kan da gbogbo ẹ̀ kan dànù fún makọ́sà lẹ́yìn náà òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ó ẹ̀ṣẹ̀ wá pín ẹran yẹn láàrin àwọn èèyàn àwọn afa wọn ní nǹkan tí anabi asalam tó ṣe ń bí wa òní láti lè fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ nǹkan tó bá jẹ́ nǹkan tí ọ̀pọ̀ èèyàn ni mọ́jẹ́ kójú kòkòrò mú ẹ tó fẹ́ jẹ gàba lórí ẹ̀ tí wọn nìkan ó fẹ́ jẹ́ abẹ́yìn kan ó fẹ́ dáa pín láàrin àwọn èèyàn islam ẹ̀sìn ètò ẹ̀sìn ẹ̀kọ́ ni tó kọ́ wa ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ nǹkan tí gbogbo yín jọ ni má jẹ́ kí ojú kòkòrò mú ẹ tó fi fẹ́ mú nǹkan yẹn kó jẹ́ pé ìwọ àtàwọn èèyàn kan lẹ́ẹ̀kan jẹ́ mọ́lẹ̀ lóògùn bàbá yẹ pé nǹkan yìí nǹkan gbogbo èèyàn ni àwọn rànkúnmí àti àwọn ẹran tó ṣe pé ẹ rí gẹ́gẹ́ bí èrè ogun ẹ̀yìn kan kàn ní sáré mú kẹlẹ̀ sáré dú ẹran bẹ́ẹ̀ nínú àwọn ẹran yẹn ẹ̀fẹ́ sáré jẹ́ torí pé bí ń pa yín tó a gbọ́dọ̀ mọ ṣubú kòkòrò mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ ni tí ó gbára lọ́lọ́n ntọ́lọ́n bá ní ó jẹ́ tiẹ̀ yóò jẹ́ tiẹ̀ ṣùgbọ́n nǹkan tó jẹ́ nǹkan ọ̀pọ̀ èrò kó o ti sáré mu kó o jẹ gàba lé lórí kó nítorí pé wọ́n ló wà ń bẹ́ eléyìí lára àdánwò tó ṣe kó ń bọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jáde òun lẹ́lòmíín ó fi sí ipò agbára kan yóò ṣe báṣubàṣu ni torí pé kí ni kò sí ìbẹ̀rù ọlọ́run ọba lára rẹ̀ àsìkò táwa yìí sìn ó wọ́n kẹtẹrẹ kẹtó rẹni tí ó firi ń nǹkan báyìí ẹlòmíì bẹ́ẹ̀ mọ fojú ẹni ọlọ́run ọpa wò ní ṣùgbọ́n ẹdí kó débẹ̀ ìgbà yẹn lẹ́ẹ̀rí nǹkan tí ó ṣe ṣùgbọ́n tá a bá rántí ọlọ́run ọba ní gbogbo ìgbà ní gbogbo àsìkò wọ́n gbé ẹ sí ipò agbára kan mọ̀ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala orí ẹ deliver nǹkan bó ṣe yẹ kó deliver rẹ̀ wọ́n ṣe pé wọ́n gbé ẹ sí ipò kan ó pa hundred thousand ó deliver fifty thousand wọn ó pọ́kẹ́tì yókù ibi tí ọ̀rọ̀ lu wa tó ṣe wípé ó bàjẹ́ dé sí ẹ̀ẹ́rì olè tí ó mọ kọ̀ǹdẹ́mù olè òun gan fún rẹ̀ bẹ́ẹ̀ gbé sí ipò agbára tó ń kọ̀ǹdẹ́mù yẹn kan fún nìyí tẹ́ bá gbé síbẹ̀ ìtẹ́nìyẹn ṣe ó pọ́sùlù kó ṣe tó wọ́sùn lára àwọn kẹta ti bára wa sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà ni anabiwa muhammad sallallahu alaihi wasallam ó tírénì àwọn sọ̀hábà rẹ̀ nípa àwọn nǹkan wọ̀nyí ìjọ kan wọ́n ráyàn kan kó lọ gba zakawa ngbàtẹ́ni yẹn dé ẹni yẹn ní ya rasulallah ìlú òjíṣẹ́ ọlọ́wọ́n ba haadi ìsọdàkọ zakatẹni lọ gbà wá lélẹ́yìí wà haadi adíyà eléyìí gífìtì tán fún mi bẹ́ẹ̀ ni subhanallah òjíṣẹ́ ọlọ́wọ́n ba ni àti gífìtì àti zakaa méjèèjì kó kalẹ̀ anabi mọ̀ pé irun tó ṣe èyí ni ọ̀gọ́rọ̀ àwọn èèyàn ló lè kó síbẹ̀ ní tó ṣe ni pé àdírẹ́sì àwọn èèyàn ó ní ẹlòmíín nu yín à ń ránṣẹ́ á ní olọ́gbọ̀n zakawa yóò wá dé yóò ní àdìyà fi bayti àbíhi àdìyà gift yẹn kó a kí ló fàtà nàbí sọ lásán tó fi so eléyìí òun ni pé kò sí tó ń jẹ́ gift níbi tán ti ní lọ gba zaka wa ara zaka tó ní o lọ gbà náà ló bí gift yẹn ni asin eléyìí ni bribe ni kò ń ṣe gift tó bá dijọ́ mi in tó yẹ kó o gbà lọ́wọ́ wọn wọn ní fún ẹ tó bẹ́ẹ̀ mọ́ ìwọ ló dẹ̀ nílé sọ̀rọ̀ mọ́ torí pé kíni wọ́n ti dá mi síwájú wọ́n ti dá mi sílẹ̀ olóòjẹ́ pé in tó lè mú tó tó lè tó lè kó wáyọ nílùú táwa yìí àfánú ọlọ́wọ́n ọba kò sí kẹ tó rí òṣìṣẹ́ ìjọba kan tí ó nà tán fún ipò tí wọ́n fi sí tí ò ní jàǹbá eléyìí àwọn díẹ̀díẹ̀ lẹ́mọ̀ rí orúkọ gift ni ó wọn wá orúkọ pé kí ni appreciation òun ni ṣùgbọ́n appreciation yẹn ní ó ní nǹkan tó so mọ́ lápèjúwe service tí wọ́n rẹ́ńdà fún àbí tó rẹ́ńdà fún wọn bóyá ten thousand naira ni ṣùgbọ́n ti gba gífìtì so àwọn tó rẹ́ńdà sáfíìsì yẹn fún tamasa three thousand yóò gbà lọ́wọ́ wọn torí pé kí ni òun náà ti gba gífìtì so kò ní lè sọ̀rọ̀ mọ́ ló fi jẹ́ pé anábìwá muhammad sọlá gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ló kọ́ òun ló jẹ́ pé àsìkò wọn ó lójútùú bẹ́ẹ̀ ni nǹkan lọ dáadáa torí pé wọ́n ní ẹni tó ṣe yí pé ó ń tọ́ wọn sọ́nà tó kọ ìwà àbàjẹ́ fún wọn sọlọ́wọ́ láwọn sàábé àwọn sàábé èèyàn bíi tiwa làwọn náà difference tó ń bẹ láàrin wa òun ni pé wọ́n rẹ́ni tó ń correct wọn wọ́n dẹ̀ ń gba correction eléyìí ẹ̀ mọ́ ṣe léyìí eléyìí ẹ̀ mọ́ ṣe léyìí anamsọlá asálàm ó ní ẹni tá a bá fún níṣẹ́ nu yín tá a fún ní nǹkan tó yẹ ká fún ẹni tó bá fi lè mú lẹ́yìn ẹ fọwọ́ kò lóolónìí misappropriation ni o arákùnrin kan ní wàlọ́kánà ṣe àyẹ̀síra tó bá ṣe pé nǹkan kékeré ńkọ́ anamsọ allah asan kò bá jẹ́ nǹkan kékeré jẹ́ sọ pé pé ta bá fún ní tó yẹ ká fún tó bá fi lè mú kún nǹkan ta fún èyí tí ò ju dédé abẹ́rẹ́ lọ anamsọ allah asan mi yóò àkáǹtì fún tó bá rí jọ́ ń jẹ́mọ́ bóòlù èèyàn ṣe fẹ́ lorú ẹ̀kọ́ báyìí táwa sọ pé ìlú kò ní lójútu kò ní rojú ráyè torí pé kí ni ìfọ̀kànbalẹ̀ wà ẹni tẹ́ gbéṣẹ́ fún ẹ pé kò ní jí nǹkan kò ní mú mọ́ nǹkan tó yẹ kó mú so ìyẹn ni a jẹ́ kí gbogbo nǹkan lọ smoothly so àwọn àpèjúwe yìí pọ̀ dáadáa tánibọ̀ muhammad sallallahu alaihi wa sallam tó correct àwọn sahaba lára rẹ̀ òun ni pókè eléyìí àwọn elébi ń pa wọn wọn ti bẹ̀rẹ̀ sí ní mú ẹran wọ́n ti bẹ̀rẹ̀ sí ní du wọ́n ti ń jẹ́ ó dẹ̀ pọ́níṣì wọn pẹ̀lú ẹ̀ gbogbo ń tẹ́ mú yẹn ni ẹ dojú gbogbo ẹ̀ mólẹ̀ ó yẹ ṣe wàá mú ẹran yẹn ó wá pin wọn bó ṣe yẹ kán pin wọn gẹ́gẹ́ bí èrè ogun ṣùgbọ́n kẹ́yìn kan sáré mú kankan pamọ́ bẹ́ẹ̀ kò sí ní tó jọ anabi sọlá asan ó ti fi irun ó ti fi sílẹ̀ tí yóò kírun lórí èèyàn kan tó kú. kí ló fà á òun ni pé ẹni yìí ojú ogun náà náà wà ó dẹ̀ ń jà fitafita ṣùgbọ́n lára àwọn nǹkan èrè ogun lára nǹkan èrè ogun ó ti jí nǹkan pamọ́ ń bẹ́ anamsọ lásán gbà tí wọ́n wá ṣùtì ẹni yẹn tó kú ó wá sọ pé sọ́lù ara sahibikum ẹ lọ kírun sí ẹ̀yìn yẹn lára àwọn sábẹ́ wá wò pé à ṣẹlẹ̀ anamisọ allah asalam ní ináwó kọtgal ó ti jí nǹkan pamọ́ èèyàn tó kú ó tún jí nǹkan pamọ́ àwọn èèyàn wo ẹrù ẹ tó tọ́ rí nǹkan kékeré kan tó mú ní nǹkan ogun tó fi túnú ẹrù rẹ̀ so bánimsọ lásán ló ṣe tírénì àwọn èèyàn ẹ̀ ní so ó jẹ́ kí ẹ̀kọ́ bákan náà ìfọkànbalẹ̀ kí everything kó lọ smoothly ní àsìkò rẹ̀ o lẹ́tọ́ àti mú nǹkan tí ó yẹ kó mú kódà ni tó jẹ́ olórí tó ṣe pé ní islam òun náà ni ó decide tí ó mú fún rẹ̀ kún ṣàwọn èèyàn ni ó decide fún pé òkè iye báyìí ni a máa fún sálárì nínú islam head of state ni ó mú tí ó rí pé ó tóun ná ṣùgbọ́n tó bá ti mú kọjá nǹkan tó tó náà yẹn náà òun ló àkáǹtì tó bá dojọ́ gbé dàlùkìyàmọ́ torí pé ó ti jàǹbá àwọn mùsùlùmí ni bẹ́ẹ̀ ṣe ṣe nìyẹn so ló ń jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí nǹkan tó yẹ kí akọ́ ẹ̀kọ́ lára ẹni fún makasan òjíṣẹ́ ọlọ́run wá pín fàádàlà ashratan minal ghanami ba'irin ó wo àwọn ẹran àgbò bákan náà rankumi rankumi kan ó fi ṣe dédé ẹran àgbò mẹ́wàá fanadda minha ba'irun ibi tá ń lọ gángan ni ìkànnú àwọn ẹran nínú àwọn rànkúmí yẹn ó bá ọ ó sá bí ìgbà tá a sọ wípé nǹkan ọdẹ orí ẹni tó fẹ́ pa ó ferege rànkúmí náà ferege fọtọlábùhù wọn bẹ̀rẹ̀ sí ní lé fàáyáhù ó kó wọn lágara wàkàna fìlkàwọmi khairun yasira ó dẹ̀ ń bẹ láàrin àwọn èèyàn àwọn ẹṣin díẹ̀ fa àwọn rọ́jòlù mínú bí sahmin arákùnrin kan òun ní ó bá ta ọfà ó ta sí rànkúnmí torí pé ẹṣin tí wọ́n lè fi lé ẹṣin òfin bẹ́ẹ̀ pọ̀ ṣùgbọ́n ọfà tó ń ta yìí fa àbáṣàwò fa àbáṣàwò lọ́wọ́ ọlọ́run bá ní kí ọfà yìí kó bá rànkúnmí rànkúnmí bá ṣubú fakọ́l òjíṣẹ́ ọlọ́mọ wa ní ìnàlẹ̀ àdì ìlbà àyími àwa àbídà ka àwa àbídì lwash ìgbà míì àwọn ẹranko tẹ́ ń wò yìí tẹ́ jẹ́ ẹranko léyìí wọn a máa ṣèṣe sí àwọn ẹranko tí wọ́n jẹ́ ẹranko gbó fọmọ anáda àlékún mi ha èyí tó bá ọmọ yín lọ́wọ́ nu wọn tẹ́ ń ṣèṣe sí àwọn ẹranko gbó fasinarubi hakada ẹ tafa sí tafasi bọ́kùnrin ṣe tafa sí eléyìí náà gẹ́gẹ́ bí nǹkan ta sọ fún wa lọ́sẹ̀ tó kọjá òun ni pé ẹran ta ní ìkápá lé lórí èyí tá a ní kápá lé lórí òun náà ni àwọn ẹran ọdẹ tá ń irú yẹn àátọ́ fà sí tó bá ti bá ẹ̀yìn ló ti bá ní orí ni ẹ̀gbẹ́ ló ti bá ní tọ́fọ̀ yẹn bá ti pa ó ti di nǹkan tá a lè jẹ tó bá ti pa ó ti di nǹkan tá a lè jẹ bóde ṣáájá náà la fi lé tájá yẹn pa ó ti di nǹkan tá a lè jẹ gẹ́gẹ́ bí àwọn àlàyé tí a ṣe ṣùgbọ́n ẹranko tá a bá ti ní agbára àti mú tá a mú àbígbà tá a tọ́fa sí abá ní nǹkan tí ó ti kú ó ti dandan ká du lọ́rùn àbí ká gun lọ́rùn èyí ò ní òfin ní jẹ́ jífà fún wa tá a bá lágbára láti lè lè bá tá a tọ́fà sí eléyìí ó sọ ọ́ di aláàlì fún wa tá a bá lágbára àti mú tá a bá mú àfi ká dùn lọ́rùn àbí ká gùn lọ́rùn. qala qultu ya rasulallah lẹ́yìn yẹn ó ní ojúṣe ọlọ́run ọba inna láàkùlà àdó ìgádà bá a ṣe ń à á pàdé àwọn ọ̀tá lọ́la àwọn tá a fẹ́ lọ bá láti bá wọn jà wọlé sọmáàna múdà àdè lọ́bẹ̀ tá a lè fi dúró àfànàfọ̀báhùbẹ̀ kọ́sọ́b ṣáà lè fi kíní ìrèké ṣáà lè fi dú ẹran that kíní igi ìrèké ṣáà lè fi dú ẹran kọ́la òjíṣẹ́ ọlọ́mọba ni mọ́ anhara dama ntẹ́ lè fi dú ẹran òun náà ni gbogbo nǹkan tó bá ti lè jẹ́ kẹ́jẹ́ fúlò dandan kọ́ ni kó jọ bẹ̀ wàdúkìrà sùnmùláyà àlè yìí tẹ́ dárúkọ ọlọ́wọ́ bá sígbà tẹ́ ń du fọkúlù ẹjẹ́ lẹ́yìn sàṣìn náà wàdúfà ṣùgbọ́n tá a bá ní gbogbo tó lè jẹ́ kí ẹjẹ́ fúlò kò ń ṣe eyín là ń sọ bẹ́ẹ̀ ni kò ń ṣe ìkànnà ẹ̀ lè lo eyín ẹ̀ dẹ̀ lè lo èyí kànnà wàsáwò hadithu kùmà ń dálìkì màá sọ fún yín nípa àwọn méjèèjì amasínú eyín tí ẹ fà áàtùmù egungun ni so à ń fi egungun dún kan à ń fi egungun ẹranko kan láti lè fi dún ẹranko míì ìwọlé yẹn wọ́n á máa ẹ̀rẹ́ kan náà tiẹ̀ famudal àwọn ethiopians àwọn ni wọ́n máa ń fi èékánná láti lè fi dún ẹranko wọ́n á fi kánná wọ́n fi ya ọrùn ẹranko gbé ọrùn adìẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so èyí ẹ má ṣe yìí o bákan náà ẹ má fi eyín láti lè fi pa ẹran so ṣùgbọ́n apart from méjèèjì ní gbogbo tó bá ti mú tó ṣe pé tẹ ẹ bá fi dú ẹran ẹ̀jẹ̀ yóò tú jáde nǹkan tẹ́ lè lò ní kò bá jẹrin kò bá jókúta kó ṣàjẹ́ nǹkan tó mú tó lè jẹ́ kí ẹ̀jẹ̀ kí ó gush out kó flow nǹkan tí ẹ lè lò ní so eléyìí sọ fún wa ìlànà tá fi ń pa ẹran nínú islam bákan náà ipe a lè dẹdẹ pẹ̀lú àwọn ọ̀nà tí a ṣàlàyé fún wa ní ọ̀sẹ̀ tí ó kọjá abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala àwọn ẹ̀kọ́ tí a mú jáde láti inú ọ̀rọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam kọlọ́mbà kó dínkù wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa kó ṣe àtúnṣe wa kó fi ẹsẹ̀ ẹnì kọ̀ọ̀kan rẹ̀ lè sí ojú ọ̀rọ̀ rẹ̀ وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. عليك السلام. نعم notice there. Notice that, that he was one of them. What is the level of the therapy after one hour of this food? In some way, it's only a day we will be able to eat because one runs out of this. So that kind of is the idea. You will be able to get out of the idea that that one. نعم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. Uh, since ti flat yẹn yàtọ̀ síra wọn so ìyẹn kò really affect yẹn àwọn flats tí ó affect làwọn flats tí wọ́n ní so then uh, secondly èèyàn gbọ́dọ̀ gbìyànjú tí wọ́n bá ní agbára láti lè mọ gbé environment tó ṣe wípé irú àwọn nǹkan báyìí èèyàn á lè sá fún nísìnyí tí gbalé ó fẹ́ gbalé so wá rí ilé kan tó ṣe pé àwọn nǹkan báyìí ni ó wà níbẹ̀ so èyí tó wà advisable fún èèyàn bẹ́ẹ̀ ni pé kó mọ́ gba irú ilé bẹ́ẹ̀ ṣùgbọ́n èèyàn ti ń gbé ilé already so ọdẹ ọlọ́run dányàn wò pẹ̀lú irú àwọn nǹkan tá à ń sọ yìí so kéèsì yẹn ó yàtọ̀ torí pé kò ń ṣe nu fúláàtì nìkan ni ó wà wallahu a'lam. wípé èyí ta ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ìgbà míì ẹ̀mí rẹ̀ kò sí àyè àti máa pèsè àwọn ẹgbẹ́ wọ́n lè fún wọn lójú pé kí wọ́n ṣé ìyẹn túmọ̀ sí pé fẹ́ẹ́ bẹ́ẹ̀ ló ta ẹ̀jẹ̀ ẹ̀mí lórí tó ti gbowó láti náà eléyìí ò túmọ̀ sí pé wọ́n ta ẹ̀jẹ̀ pàtàkì jùlọ fún ẹni tí wọ́n fún lóúnjẹ tó ṣe pé àbí akóyí bá kọ́ nígbà tí ó bá lọ ni so yẹn kò túmọ̀ sí pé wọ́n ta ó ta ẹ̀jẹ̀ rẹ̀ rárá ṣùgbọ́n pé wọ́n fún lówó ìyẹn ló máa ṣòro explain díẹ̀ ebi wọn bá fún lówó nìyẹn ó lè bọ́ sí kíní kóra sìgá àti ògógóró ni so owó yẹn ni ó lè lò sí anywhere ó lè mọ́ lò fún àti replace láti lè fún ní energy tí ó lè fèrè dára torí nǹkan tí ó donate so ìfún ọ lówó yẹn ìyẹn ni oríṣi nǹkan tí ó wà òkè ó dàbí ọ̀rọ̀ zakatul fitri tí anabiwa muhammad sallallahu alaihi wa sallam tó ní ká yọ àwọn mi àkànpín pé ẹ fi owó ṣe anabi sallallahu alaihi wa sallam ó mọ̀ pé owó ń bẹ ní ìgboro madina ó encourage àwọn èèyàn kí wọ́n yọ sọ́dákọ̀ títò owó lọ́tọ̀ ṣùgbọ́n eléyìí oúnjẹ ló fẹ́ kán fún àwọn èèyàn ní ọjọ́ yẹn kò dín ẹ̀ tó wọ́n fẹ́ ṣe dá sọ́dákọ̀ owó kò dín yẹn ṣùgbọ́n àwọn míì lónìí wọ́n á ní ẹ̀jẹ̀ a máa fowó yọ náà ẹni tẹ́ fún lówó nìyí tó mú owó òun náà ló ń fẹ́ ṣọdún ni ó gba bí apalọ̀ lọ ó ra sìgá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn kankí nǹkan ló bẹ̀rẹ̀ sí ní fowó ra ṣé sọ́dákàtún fìtìrì náà tún ní ìhun náà rárá so ló fi jẹ́ wípé ìtẹ́sí ni ká fún wọn ká fún wọn ẹni tá a sọ pé a fẹ́ fún lówó lẹ́yìn tí ẹ̀mí wá bá balẹ̀ rí pé owó ta fún yẹn oúnjẹ ni a fi rà ṣùgbọ́n tó yẹ pé owó ta fún yóò direct nǹkan yẹn àbí divert yẹn síbi nǹkan míì tí ẹ̀sìn tí ò fọwọ́ sí irú yẹn bẹ́ẹ̀ tá a bá fún lówó àti ṣe nǹkan tó yẹ kí a ṣe a ṣe tún ṣe so bẹ́ẹ̀ náà ni ẹni tí wọ́n gbẹ ẹ̀jẹ̀ lára tán fún olóúnjẹ láti lè fi jẹ́ kó lókun eléyìí nǹkan tó dáa ni wọ́n ṣe lọ́lá ìgbókè owó náà fún so ó lè fẹ́ mọ túmọ̀ sí pé ó ta ẹ̀jẹ̀ yẹn àfi a bá ṣúwọ̀ pé yóò fi ra oúnjẹ lókù ọláwà. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ sọ́ra àbí àwọn alábàágbé rẹ̀ lọ́kàn tó ń jẹ fún tí ó lè gbé oúnjẹ bẹ́ẹ̀ láì tó bóyá ohun tó òkú alẹ́ náà mọ ọlọ́run bá dé káwọn pa lè dún jẹ àwọn ọ̀nà sọ́ra ṣùgbọ́n tá a bá mọ̀ wípé àsìnà ilé wọn ń dì nínú pé kọ́ máa mutí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so a gbọ́dọ̀ fọ abọ́ wọn kí a tó lè fi jẹun so ní restaurant ta lọ tó ṣe pé wọ́n á fọ abọ́ ká tó fi tó jẹ fún wa ìyẹn ti kúrò nínú kéèsì tí à ń sọ yìí ni so pàtàkì jùlọ tó bá máa ń tọ́ tí ní irú bẹ̀yẹ ni so wọ́n gbọ́dọ̀ fọ abọ́ yẹn ọ̀la náà. mi gẹ́tì ẹ̀ náà. náà ti máa gẹ́ẹ̀tì question dáadáa pé ẹni tí èèyàn fẹ́ yọ zaka èèyàn kan lo ìjáàbù ṣùgbọ́n ó qualify fún zaka yẹn so ẹnìkan òun ò qualify fún ṣùgbọ́n òun lo ìjáàbù ok. no èèyàn lè láti máa ṣàlàyé ni ìpè tó wáyé pé zaka ni nǹkan tí mi qualify fún mi ẹlòmíì lè qualify fún zaka kó rò pé òun qualify fún zaka ni so ṣùgbọ́n ẹni tí ò qualify fún òun ni ò gbọ́dọ̀ gbà òun ni ò gbọ́dọ̀ gbà tó bá gbà kó náà tún gun fún ẹlòmíì tí ó qualify fún ó túmọ̀ sí pé ó bẹ ẹni tí ó fẹ́ yọ ó bá disbọ́sì nǹkan ẹni so torí pé ìgbà zaka téèyàn qualify fún aburú ńláńlá ni èèyàn jẹ iná sí inú yẹn nìyẹn so ìsọ yìí pé òkè ẹni tí ó ń ṣẹ̀sìn dáadáa là á fún ní zaka tó bá ti qualify fún ìyẹn náà ló dáa jù ìyẹn náà ló dáa jù torí pé àkàṣàánú àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn tí wọ́n ní di àánú àti ìkàkùn eléyìí dáa jù ká gbé fún àwọn tí wọ́n jìnà lọ ṣùgbọ́n àwọn tí wọ́n ń lo ìjáàbù tí wọ́n ń ṣẹ̀sìn à ń kírun ṣùgbọ́n qualify fún zaka àní ògbọ̀rọ̀ gbé wa láti lè fi fún wọn so since tí wọ́n ti qualify fún tàbá fẹ́ ṣe sọ́dákọ̀ lásán fún wọn a lè ṣe sọ́dákọ̀ náà ẹni tí ó ń zaka ẹni ó pọ́sibò kó ṣe pé ó tún ṣe sọ́dákọ̀ fún zaka rẹ̀ tó ẹ ordinary sọdakọ ni kò sẹ́ni tí ò lè gbà á ẹni tí ó kọlifẹ́ fún zaka ó lè gbà á ẹni tí ó kọlifẹ́ fún náà ó lè gbà tó bá ẹ sọdakọ ni ṣùgbọ́n tó yẹ pé zaka owó wa tó yẹ ká yọ tó jọ̀ràn yẹn lé wa lórí gangan ni so ó ní ẹni tí ó lẹ́tọ̀ọ́ sí ẹni tó bá ní dèdè owó tán fi yọ zaka lọ́wọ́ dèdè owó tán fi yọ zaka lọ́wọ́ tóun kankan fún rẹ̀ bá ní kò wọ́n qualified láti gba zaka ọláwà àlẹ́ ẹ̀kú sọ̀rọ̀ Yeah. bá ẹgbẹ́ tí èèyàn mọ̀ títà àbí rírà tí wọ́n máa bára ẹ̀ situation pé patient ẹ̀ lọ sí tó tó ní united orílẹ̀-èdè ní kíákíá nam alhamdulillah salatu wasalam sallam lórí question ẹlẹ́ẹ̀kejì àlàyé ti lọ lórí ẹ̀tẹ́lẹ̀ o ni pé tí necessity bá warranty pé kí ara ẹ̀jẹ̀ a lè ra ẹni tó ta fún wa òun ló ní ẹ̀ṣẹ̀ àwa nídìí ẹ̀jẹ̀ sọ àdẹ̀rẹ́ni tí ó donate fún wa tẹ́tọ́ wá ṣe pé ẹ̀jẹ̀ tí wọ́n ń tà fún àwọn èèyàn ní àwọn hospitals wọ̀nyẹn ni tó wá ṣe pé àwọn náà ti ṣe àwọn ìtọ́jú kan lórí ẹ̀ tó ṣe pé bí bàtà sọ pé wọ́n ti ná owó tí wọ́n lé lórí so wọ́n lè gba dìde owó tí wọ́n ná lé lórí yẹn ṣùgbọ́n ẹ̀jẹ̀ yẹn gangan fún rẹ̀ wọn gbọ́dọ̀ ta ṣùgbọ́n táwọn bá láwọn ó ta ni ẹni tó ra tí èèyàn rẹ̀ nídìí ẹ̀ àbídẹ́kùn gangan ló nídìí ẹ̀ ẹnìyẹn ò lẹ́ṣẹ̀ so eléyìí nǹkan tí a ti sọ̀rọ̀ lórí ẹ̀ kọjá ni then lórí àwọn ẹranko tó ṣe kí wọ́n á gbẹ ẹ̀jẹ̀ wọn láti lè include ẹ̀ nínú oúnjẹ àwọn ẹranko mi bí ẹja àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí náà ọ̀rọ̀ ti lọ lórí ẹ̀ tẹ́lẹ̀ tó bá ṣe pé quantity tí wọ́n fi sí quantity yẹn ó máa jẹ́ nǹkan tí yóò hàn níbi oúnjẹ yẹn then haram fún àwọn ẹranko yẹn láti jẹ láti wọn fún wọn nírú nǹkan bẹ́ẹ̀ jẹ torí pé tábà tó ń fún wọn nírú nǹkan bẹ́ẹ̀ jẹ à ń fún wọn ní nǹkan tí wọ́n pè ní ẹ̀gbin jẹ nìyẹn so anabi sallallahu alaihi wa sallam ó dẹ́ pọ̀ fún wa ìmọ̀ jẹ alìjàlálà alìjàlálà òun náà ni gbogbo ẹranko tó bá ń jẹ̀gbin gbogbo ẹranko tí ó bá ń jẹ ẹ̀gbin àgbọ̀dọ̀ mọ́ jẹ́ so ṣùgbọ́n pé pé quantity tán fi sí quantity yẹn ó máa transform ní nínú nǹkan tán fi tá di nǹkan míì tá a ní lè sọ pé nǹkan yìí wà ń bẹ̀ mọ́ lẹ́yìn ìyẹn ní tó tẹ̀wọ̀n ní tí wọ́n ń pè ní alistihala òun náà ni transformation ni ó ti bá nǹkan yẹn so eléyìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ bí ẹ náà ni mísì kan ní ṣokoléètì ẹ quantity alcohol kan wà nínú ṣokoléètì tí wọ́n pèpè lóògbà tí yẹn bá ti ń jẹ tí ó taste alcohol bẹ́ẹ̀ ni kò smell alcohol kò dẹ̀ intoxicate kò sí nǹkan tó burú mbẹ́ láti jẹ so ẹ̀mí táyìn náà sọ pé ókè ẹ wọ́n pèpè kíní kan ó ní kíní kóòdì kan tó ṣe pé kóòdì yẹn kíní ẹlẹ́dẹ̀ ni ó ní gbogbo yẹn à ń dààmú ara wa ni ṣé nǹkan tán fi sí yẹn ṣé quantity yẹn ó lè lapa lára nǹkan yẹn tí o bá tún ṣe nǹkan tó lapa lára ẹ̀ ìtànpé ní stihala ó ti ṣẹlẹ̀ lórí nǹkan yẹn so ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí à ń jẹ náà àbí táwa náà mú ó ń pass through àwọn processes kọ̀ọ̀kan bẹ́ẹ̀ àpèjúwe tí ṣe ìsáyìnbó ń tèmi àràmọ́ ọ̀la ọ̀tà àìlá tí wọ́n mú wá òun ní nísìnyí tá a bá mú àwọn vegetables tá a jẹ wọ́n vegetables tá a jẹ tó bá dénú wa yóò padà di bí ìgbẹ́ látara àgbẹ̀ yẹn òun ni àwọn nǹkan tí ó ṣe ara lóore ni wọ́n ti yọ tí ó benefit ara ibẹ̀ ni mílíkì obìnrin tí ó fún ọmọ rẹ̀ yóò ti wà produced mílíkì yẹn òun lọ obìnrin ó fún ọmọ rẹ̀ tí ó mú so tá a bá wò ó yẹ ká sọ pé wọn lè mu mílíkì yẹn nítorí pé kí ni nípìnlẹ̀ ìgbẹ́ ni so tó wáyá wọn tún padà ya ìgbẹ́ jáde so níta rẹ̀ jẹ́ tó padà wá di ìgbẹ́ nǹkan tó jẹ́ nǹkan aláàlì ṣùgbọ́n gbà téèyàn yà gbẹ́ kalẹ̀ ó di ẹ̀gbin so lára àwọn àpèjú èmi tẹ̀mọ́ mú àwọn ni pé ńgbà mi ẹranko kan lè kú síbi kan táwa fi padà rí tó bá yá ó lè diyọ̀ síbi tó kú sí yẹn ṣé iyọ̀ yẹn ṣá lè lò àbá lè lò ó ti diyọ̀ ó ti diyọ̀ nìyẹn ṣùgbọ́n èyí tí ò bẹ́sìn mu òun ni kí àwa gangan fúnra wa pọ́sẹ̀sì káwa gangan fúnra wa ká pọ́sẹ̀sì for instance nísìnyí ó ní kálù ẹ̀yẹn vinegar vinegar yóò pass through stage ipe yóò yóò yóò famẹ́ǹtì kó di pé yóò wá di vinegar ni islamically a lè lo ṣùgbọ́n nísìnyí mo fẹ́ pọ́sẹ̀sì ẹ̀ fúnra mi tí a fi di ọtí tí a fi wá di eléyìí haram so a process yẹ jẹ a papọ̀ mọ́ nkankan kó lè ba di nkan báyìí haram ni ṣùgbọ́n tí kẹfẹ́rí kan bá ṣe nkan gbéjáde làwọn nídìí ṣé nkan tó ń gbéjáde yìí ṣé nkan tá a lè jẹ ni àbí nkan tá a lè jẹ ni ṣe ẹran ẹlẹ́dẹ̀ eléyìí tá a ń jẹ yìí ṣe ọtí eléyìí tí a ń jẹ a mú yìí tí ò ti ń ṣe ọtí tí ò ń ṣe so ìyẹn níyì tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́sì ń bẹ lórí ẹ̀ kò sí nǹkan tí ó burú ń bẹ so ó ní ṣe pẹ̀lú quantity ẹ̀jẹ̀ tó ń mix papọ̀ mọ́ oúnjẹ àwọn ẹranko yẹn wallahu a'lam. náà náà a lè jẹ gbogbo orúkọ tó yẹ pé àwa gẹ́gẹ́ fúnra wa máa ṣe àbí ká kó náìfù pẹ̀lú ẹni tí a ṣe ẹlẹ́mìíràn ní èmi mùsùlùmí lèmi ẹ̀sìn ò ìgbà kínní ìwọ christian ìwọ ṣe kínní yìí kájọ lù lẹ́gbà tó bá ṣe tán so bí ìgbà tó epo náà ló ṣe ni ṣùgbọ́n sì wọ́n produce nǹkan yẹn tí nǹkan tá a rẹ̀ wò lẹ́ni àṣẹyìn ó ti undergo chemical reactions ti ṣẹlẹ̀ níbi àwọn nǹkan yẹn níbi pé a lè sọ pé léyìí o ẹlẹ́dẹ̀ nìyí àbí ọtí lélẹ́yìí so ìdájọ́ ẹ̀ kò lè ṣe tó bá jẹ́ pé mùsùlùmí ni kò lè ṣe so tó bá ti ṣe ìtẹ́sìn ní kó mọ́ ṣe ló ti ṣe rẹ̀ ó ní àwọn ọmọ òrukàn tó ṣe pé ńgbà tí wọ́n kú tí bàbá wọn kú ó fi ọtí tó pọ̀ lẹ̀ fún wọn àsìkò gbà yẹn ni àyà dé ibi kájíkájí káwọn mùsùlùmí jìnnà sí ọtí ẹni tó jẹ́ ẹni tó máa mójútó wà lọ́ba ní sọ̀lá san pé àwọn ọmọ òrukàn yìí ni ọtí wọn tí bàbá wọn filẹ̀ that is owó leléyìí àdàmì sọ̀lá san kó dànù so àdàmì lè sọ fún pé lọ process ẹ̀ kò sọ di vinegar bọ̀ kò sọ fún bẹ́ẹ̀ ó ní kó dànù ni so mùsùlùmí òun process nǹkan haram láti sọ di halali ni so ṣùgbọ́n tí nǹkan yẹn bá change fún rẹ̀ àbí kẹfìrí kan ṣe é tó padà jì tó bá yẹ pé nǹkan tá a lè lo islamically ni so so yìí táwọn yẹn máa sọ kinní kan ó ní kinní kan kan ó ní kinní kan gbogbo àwọn yẹn ìdára ẹni láàmú ni nítorí ẹ káwó gangan ò ní pé tó wà nílẹ̀ yìí ṣé nǹkan tí ó wà halali ni látara processes tí ó ti go through àbí nǹkan tí ó jẹ́ nǹkan haram ni wallahu alam. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك